Hello, my wonderful people. A beautiful day to you wherever you are in the world. I remain your G, Arenga. Okay now, I am still in Habia State. And where I am presently is Umuaya. And uh, this junction, I don't know what they call it, but someone will tell you. You know, I just came across this young man. We were lost, you know, we are trying to move from... Uh, Eh, Umuaya to eh, Oafia, and we couldn't even find our way again. So we had to, you know, uh, stop by and ask. And when we asked this gentleman, kindly said that, okay, let me lead you to the uh, to the part where you will just go straight to where you are going. And uh, when he had us speaking Yoruba language, I was shocked when he said that, ah, ṣé yorùbá nìyí ni ah that didn't sound like an igbo guy because i have heard him speaking igbo to one of his friend that he was standing with i now say that ah this one no be ordinary yoruba igbo this one na ogbonge yoruba igbo so right now let me bring to you my man mr so this is daniel daniel is the man that I'm talking about. Ndigbo. <laughs> you are welcome my brother. Ah. Ẹ kú rẹ̀, inú mi dùn púpọ̀ láti bá yín pàdé. No, can you hear that? Can you hear that donation? Ma ma ejiko ugbu a na-ekele konu, obi na for meeting you for the first time. Ṣé ibi téèyàn bá wà nílé ayé? Hmm? kó wà very simple torí kò sẹ́ni tó mọ ọ̀la kò sì sẹ́ni tó mọ ibi tá a ti lè bára wa pàdé so nǹkan tó bá ń ṣe nílé ayé wà very simple so that ibikíbi tó bá wà wà lè rí help tó bẹ́ẹ̀ tó nígbà tí mo bá àwọn brọ́dà mi pàdé inú mi dùn torí pàtì Yorùbá pàtì Igbo so inú mi dùn láti bá wọn pàdé and uh, I'm very very happy to meet this kind of people so when they meet me on the road they say they want to go to Afia I kindly direct them to where it will be easy for them to go to Orofia. So my name is Daniel Onoha. Um, I will say I'm part of Yoruba, I'm part of Igbo. But we your are... father, your father or your mother, which of them is uh, Igbo and uh, which of them is Yoruba? My mom is Yoruba, my dad is Igbo. Your dad is Igbo. But you were born where? I was born in Kwara State, brought up, do my school there, everything, went to school. Many of my friends Now, do you know what surprised me most? He was born in Kwara State. He schooled there. He lived there. I now ask him, he was there for like 29 years. Then, how do you understand Igbo? How, how manage? How come? Is, your, is it that your father or your mother too speak? Does your mother speak? Does your mother speak Igbo? Quite alright. My mother speaks Igbo. Oh, speak she speaks Igbo. Yes. Fluently. Fluently. Oh, could it be that you learned the Igbo language from your mom? or what? Or is it daddy that always say that, hey, Daniel, oh yeah, be neighbor, be neighbor. What's <laughs> My dad do uh, speak uh, Igbo too sometimes. Maybe if we want to talk a secret thing or something like that, my dad will use that tune because he hears Igbo. We just use it and discuss within ourselves. So wow. that's how it is. My mom here to my dad here. So they do speak Yoruba and Igbo too both my sister and they was they are married there and all of them So are married part of Yoruba some are married part of Igbo. wow wow, yeah. now do me a favor. just say something very thick in Igbo language so that they will know that you are an, an Igbo man. oya oh, ndị be anyị anyị na-ekele obi na-atọ m no n'ụbọchị taa ija m ndị ụmụnne m ana m asị ebe ọbụla ha na-eje ka Chineke nduo ha Jesus. okay what you said in Igbo now say it in Yoruba. That is where my problem is. So oh. that's where my problem is. So oh. here is intonation. Mm. Oh yeah. tí mo sọ ni pé inú mi dùn púpọ̀ láti bá àwọn èèyàn mi pàdé and mo sì ń tọrọ lọ́wọ́ náà pé ibikíbi tí wọ́n bá ń lọ kọ́lọ̀ bá mi sàn wọ́n láyẹ̀ kọ́lọ̀ bá mi mú wọn débẹ̀ láyọ̀ àtàlàáfíà. ha please applaudissez applaudissez applaudissez applaudissez it's a pleasure meeting Nigeria, it's a pleasure meeting you thank you very much.